نستغفره ونستهديه ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهدي الله فهو المهتد وما يدل فلا هادي له فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وتابعين له بإحسان إلى يوم الدين وبعد asalaamu alaikum wa rahmatulahi wa barakatuhu ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run ọba kọmọ bẹ lórí ẹnìkọ̀ọ̀kan wa adúpẹ́ fún ọlọ́run bọba àlékè ọlá tí ó fi ẹ̀mí ìwádìí títí di ẹni tí í ṣe ọjọ́ ẹlẹ́ẹ̀kẹwàá oṣù ẹlẹ́ẹ̀kẹta tamọ̀ sí Rabiul Awwal one thousand four hundred and forty six years fourteen forty six tọ́lọ́n ti kára pé kí a níbi oṣù hijrọ́ láti ìlú Mẹ́kà lọ sí Madinatul Munawwara adúgbẹ́fọba náà o ọba tó ṣíwá ní mùsùlùmí ọlọ́mọdé àti kèfèrí gbà ìgbésí ayé wa ọlọ́lá ilaha illallah ìní ni yawmul jumu'at ọjọ́ àkójọpọ̀ láti se ìbádà fún ọlọ́run bàbá àlèkè ọlá ẹmọ ìyá mi olùgbọ́ mi káàkiri lórí ilẹ̀ àti fi sí ọlọ́run bàbá àlèkè ọlá ti kádàrá pé ká máa ọ̀rọ̀ wa tí a máa sọ̀rọ̀ lórí ẹ̀ lénìí òun náà ni aina tajidu sa'ada aina tajidu sa'ada where can you find happiness eh níbo lèyàn ti lè rí ìfọ̀kànbalẹ̀ níbo lèyàn ti lè rí ohun tí ó jẹ́ kí gbèsè ayé rí ó tòrò níbo lèyàn ti lè rí ìfàyàbalẹ̀ òun ni ohun tí a fẹ́ sọ̀rọ̀ sókè lórí ẹ̀ lénìí àyìnà tẹ́jìdò sàáàdá mbó láti lè rí ìfọ̀kànbalẹ̀ mbó láti lè rí ìrọ̀rùn ẹ̀yẹ olùgbọ́ mi ọlọ́run bọba àlékẹ́ Allah subhanahu wa ta'ala òun ló mọ̀ sí síwájú lọ òun ló mọ̀ tó dá fún wa òun ló mọ̀ tó yẹ wá òun ló mọ̀ tó fi wá lọ́kàn balẹ̀ ọlọ́run ọba yìí òun ni ọba àso ọba tí ò sírú ẹ̀ alágbára lórí gbogbo nǹkan tí ó dá ọba yìí òun là ń pè ní Allah ọba tó já sí pé kò bímọ ẹnìkan òbí kò sẹ́nìkankan tó jọ kò sí ìṣesí kan tá a fẹ́ fi ròyìn èèyàn tá a fi ròyìn ọlọ́run múnẹ̀ lọ́ba tó lè sọ kí ni tó lè ṣokùnfà dùnnú fáwọn ẹ̀dá tóun dá níbo wọ́n ti lè kó ìbànújẹ́ òun náà lẹ́ni tó lè sọ fún wa torí pé ọmọ kò lè sọ pé òun fẹ́ sọ ìtẹ́ bàbá òun kókó sojú òun láì jẹ́ sí pé bàbá ní ó sọ ìtẹ́ ọmọ ìyá ní ó sọ ìtẹ́ ọmọ tí ó sì sọ kó sojú òun ọ̀tọ̀ ní àkọsílẹ̀ ọ̀tọ̀ ní kó sojú wa ọlọ́run bàbá àlekè ọlá sojú ẹ̀ ni wọ́n ṣe lóyún wa sojú ẹ̀ la fi ń bẹ níbi àìsí sojú ẹ̀ la fi wá sípò bíbẹ sojú ẹ̀ náà látún fi kó mẹ́ẹ̀ sojú ọlọ́run náà látún máa fi wà nú lẹ̀ sojú ẹ̀ náà látò fi gbàdájọ́ gbogbo ètò wa látòkè délẹ̀ sojú ọlọ́wọ̀n ọba ni ìdí náà tó fi já sí pé ẹni tó mọ eléyìí lámọ̀tán òun náà ló lè sọ nǹkan tí ó mú rọrùn wá nínú sẹ̀mí ilé ayé àti ohun tó lè kó ìbànújẹ́ wá bá wa ìdí náà tó já sí pé àti lọ́sàn wa àti lóru wa ọlọ́wọ̀n ọba náà ni yọ́ mọ̀ júwe fún wa níbi ohun tá a lẹ́tọ̀ọ́ sí àti ohun tá a lẹ́tọ̀ọ́ sí nínú sẹ̀mí ilé ayé wa alákọ̀ọ́kọ́ ọ̀nà tí a gbà tá a fi máa rí ìfàyàbalẹ̀ táàfì máa rí ìfọ̀kànbalẹ̀ nínú sẹ̀mí ilé ayé wa òun náà ni bèdékèrè lọ ìmá rántí ọlọ́run ìmá rántí ẹlẹ́dàá wa ìmá ní ìgbàgbọ́ nínú ẹ̀ nírètí nínú ẹ̀ ìgbà yí pé gbogbo ohun tó bá ó ṣe òun náà ni ó mọ̀ ṣe gbígbà pé ohun tó bá ti ní kò ní jẹ́ bẹ́ẹ̀ kò sí nǹkan kan tó fẹ́ ní kó rí bẹ́ẹ̀ eléyìí eléyìí yọmọ fi hàn wáyé pé ọba mi ọba àlékè Allah subhanahu òun ni ẹni tí ọmọ wa lámọ̀tán lópin tá à ń bá wà ń ti rántí ẹ̀ lópin tí a bá ń ti rántí ẹ̀ lópin tí a bá ń ti rántí Allah subhanahu wa á jẹ́ ẹ̀dá ọba ọlá yọmọ fi wá lọ́kàn balẹ̀ nínú ìgbésí ní ìrántí tó ṣe déédéé ohun tí ọlọ́run bọ́ba àlékè ọlá Allah subhanahu wa inú ànábì rẹ̀ sọ fún wa táwọn bá ti ń ṣe léyìí àárí fọkànbalẹ̀ nínú sẹ̀mí ilé ayé wa ọlọ́run ọba ní rọ́ọ̀n chapter number thirteen àáyà twenty eight ní rọ́ọ̀n ọlọ́run ní bẹ̀ ọlọ́run ọba ní pé alladhina amanu àwọn tí wọ́n gbàgbọ́ lódodo àwọn tí wọ́n ju gbájú sẹ́lẹ̀ tẹ́ pé gbogbo àlámọ̀rí wọn wọ́n gbà pé ọlọ́run ọba ní kó bá wọn tún ṣe watasimainu qulubuhum bi dhikrillah ọkàn wọn máa balẹ̀ látara pé wọ́n rántí ọlọ́run ìfàyàbalẹ̀ ìdùnnú gbére yọ́ ọmọ ọbẹ̀ pẹ̀lú wọn látara pé wọ́n rántí ọlọ́run nínú ọkàn wọn wọn tí wọ́n bá wà láàrin àwùjọ wọn rántí ọlọ́run gbogbo ibi tí wọ́n lè wà nínú ìṣẹ̀mí ilé ayé wọn wọn máa rántí ọlọ́run ọlọ́run bọba àlékè ọlá ó ní wá tẹ́sí máa inú kulubuhum bi dhikrillah ọkàn wọn mọ balẹ̀ látara pé wọ́n rántí ọlọ́run ọba lọ́sàn àti lóru tó túmọ̀ sí wípé àkọ́kọ́ ọ̀nà tí a lè máa fi rí ìfọ̀kànbalẹ̀ ní gbogbo àyíkáàyè nínú ìṣẹ̀mí ilé ayé wa òun náà ni pé ká máa rántí ọlọ́run ọba lórí gbogbo nǹkan nǹkan yẹn wá dùn mọ́ wa ní ọ̀pá wa lẹ́kún ní ká máa rántí ọlọ́run ọba lórí ẹ̀ mọ́ n bá ti rántí ọlọ́run ọba bẹ́ẹ̀ lọ́mọ gbà pé ọlọ́run ọba náà ní bẹ́ẹ̀ ń di gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ sí ọ ọlọ́run ọba ní alá bi dhikrillahi tasma'innul qulub kẹwàá lọ́mọ kọ́ da yín lójú ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ̀yin olùgbọ́ mi ọlọ́run ní kò sí ọ̀nà míì tẹ́ lè fi rí ìrọ̀rùn kò sí ọ̀nà míì tẹ́ lè fi rí happiness kò sí ọ̀nà míì tẹ́ lè fi rí dùnú nínú sẹ̀mí ilé ayé yìí bí kò ṣe pé kọ́kàn yín ọmọ rántí ọlọ́run lọ́sàn àti lóru bàbá kó jọ fún wọn tó bá pọ̀ fi rántí Allah tá bá fún wọn níhun tó kéré nínú dúkìá fi rántí Allah inú gbogbo òpin yóò ta lé fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn láyé èyí ó lóore jù fún nínú òpin náà ni èyí tí fi ọlọ́run bọ́bà àlékè ọlá ẹ̀tìrí ló fi ní pé aláàbìdíkìrì láì tẹ̀sìmá inú lè kòlóòbẹ̀ tẹ́dírí torí pé tọ́n bá ti rántí ọlọ́run ọkàn rẹ ọmọ balẹ̀ ọmọ nídùnnú ọmọ láyọ̀ ọmọ lóore ó sì mọ nírètí dáadáa nínú sẹ̀mí ilé ayé rẹ̀ allah akbar ó fi ní pé ìrántí ọlọ́run ọba yìí òun ní máa jẹ́ kọ́kàn ó balẹ̀ òun ní máa jẹ́ kéèyàn ní ìfàyà balẹ̀ tọ́kàn rẹ bá ti balẹ̀ ayé rẹ̀ ti dáa gbogbo èyí tó ń bá kí ní fòòró yìí náà àìbalẹ̀ ọkàn náà ní ń dá ọ láàmú ẹ wá tẹ́tí ẹ gbọ́ o bìdíkìrì lá ìtẹ̀tìmà inú lè kòlóòbẹ gbogbo aspect tẹ́ bá tẹ́ máa ti rìn tí ọlọ́run ọkàn yóò sì mọ́ balẹ̀ ńbẹ̀ òsùn tó fẹ́ ṣẹlẹ̀ tọlọ́run náà lẹ́mọ̀ fi ṣe so eléyìí òun ni orí ńlá tí ọlọ́run bọba àlékè ọlá tó ṣe fún àwa mùsùlùmí látara pé ká máa rántí òun nínú sẹ̀mí ilé ayé tá ń lò yìí ká rántí rẹ̀ òun ni ó ṣokùnfò oríire tọ́pọ̀ fẹ́mi àti ẹnìkọ̀ọ̀kan wa alaabi zikiri nla tẹsi ma inu likolo ni kɔrɔ wa ni gbangba wa ɛmɔ ya mi jɛlo tɔla wa nfɔkɛ wa rɛnti ɔlɔn bi na ɔkan wa kila nfin rɛnti ɔpɔlɔpɔ yɛn lɛni ohun to kó sɛmi ohun to kó sinu ɔkan rɛ tɔn bá si n'itu tu ɛyɛ mɔ ya mi ɔnɛji mbɛ so ɛdí agbìyànjú tabafɛ ni. ìfọ̀kànbalẹ̀ táyé ta fẹ́ ní ìfọ̀kànbalẹ̀ tàkìyàmà àfi ká máa ṣe kí ni o ká máa rántí ọlọ́run ọba lọ́pọ̀ nínú sẹ̀mí ilé ayé wa abẹ lọ́run ọba kó síwálẹ̀ tí ọmọ rántí ọlọ́run lọ́sàn àti lóru hadisi kan bẹ lọ́dọ̀ àfáwà Bukhari tí Bukhari gbé jáde anabi wa Muhammad sallallahu alaihi wa sallam ó dáhùn sọ nínú ọ̀rọ̀ náà wọ́n ní mathalu alladhi yadhkuru rabbahu walladhi la yashkuru mathalu li hayyin wal mayyit wọ́n ní àpẹẹrẹ àdìsí àdìsí nàbà 6407 wọ́n ní ànábì sallallahu alayhi wa sallam wọ́n náà sọ wípé àpẹẹrẹ àpèjúwe ẹni tí ń rántí ọlọ́run àtàpèjúwe ẹni tí ò kì í rántí ọlọ́run ó dà gẹ́gẹ́ bí òkú àtàlàyé tó túmọ̀ sí pé àpèjúwe ẹni tí ń rántí ọlọ́run àti ẹni tí ò kì í rántí ọlọ́run àpèjúwe wọn dà gẹ́gẹ́ bí olòṣì àtọlọ́rọ́ ẹ̀rí pé ìyàtọ̀ wà mẹ́ ẹ̀rí tàbọ́ wá rí gẹ́gẹ́ bí a ṣe sọ́yì tó yẹ wa náà sì gbà wọlé gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí Ànábì sallallahu alaihi wa sallam fi lélẹ̀ nínú ọ̀rọ̀ wọn yìí fún wa pé àpẹẹrẹ yẹn jọ òkú àti alààyè tó túmọ̀ sí pé ẹni tí ń rántí ọlọ́run ọba yọ ọmọ ọbẹ nípò alààyè ẹni tó ṣe àfẹ́kù pé kọmọ rántí Allah subhanahu wa ta'ala yọ ọmọ ọbẹ nípò òkú èèyàn la hawla wala quwwata illa billahil azim ẹ̀yọ́ mọ̀ ìyá mi ẹ dákun ẹja mọ̀ rántí ọlọ́run ní gbogbo aspect tá à ń bá ń lò nínú sẹ̀mí ilé ayé nítorí pé bìdíkìrì lọ́í tasma'inul qulub òun ìrántí ọlọ́run ọba iná jẹ́ kọ́kàn wọ́ ọmọ balẹ̀ ní gbogbo aspect tá à ń ìdùnnú wo náà ló kù lára ẹlòmíì mọ́ nísìn bọba fọkàn tẹ́ ìyàwó rẹ ìbànújẹ́ ló bá bọ̀ ńbẹ̀ bọba fọkàn tẹ́ ọkọ rẹ ìbànújẹ́ ló bá bọ̀ ńbẹ̀ bọba fọkàn tẹ́ ọ̀gá rẹ ìbànújẹ́ ló bá bọ̀ ńbẹ̀ bọba fọkàn tẹ́ ọmọ ọsẹ́ rẹ ìbànújẹ́ ló bá bọ̀ ńbẹ̀ bọba àwọn aṣíwájú tẹ nígbà ẹ̀yin ẹ lọ mójútòlù ìbànújẹ́ lẹ́yìn aráàlú lẹ́ẹ̀ bá bọ̀ bẹ́yìn aráàlú lẹ́ẹ̀ báwọn aráàṣíwájú wọn bá fọkàn ìbànújẹ́ làwọn ní ó bá ṣùgbọ́n ẹni ọba ti fọkẹ̀ tí ọlọ́run ọba tí ń rántí ọlọ́run ọba lọ́sàn àti lóru ìdùnnú gbére ní ọ̀padà mọ́ wá bẹ nínú ìgbésí ayé ẹ̀ Allah bi dhikrillahi tatma'innul qulub eléyìí ni ó mú ìfọ̀kànbalẹ̀ wá sínú ìgbésí ayé rẹ̀ gbogbo ìdààmú tó ń kó sí lọ́sàn tó ń kó sí lóru yìí ìrántí ọlọ́run ọba ìpayọ̀ ọlọ́run ọba òun ní kọ́ lọ rèé ní jẹ́ kí ọkàn rẹ̀ ọlọ́lẹ̀ mọ́ ọlọ́run nínú ìrántí subhanallah la ilaha illallah gbogbo àwọn gbólóhùn yìí má jẹ́ ó já lẹ́nu rẹ jọ́kàn rí ọgbà bẹ́ẹ̀ máa wí lọ́sàn máa wí lóru la ilaha illallah wa adahu la sharika lah láhúlì múlìkù wọ́lá olè hamdu wa wọ́lá kò lè ṣe ìǹkọ̀dé má jẹ́ kí gbólóhùn yọ já lẹ́nu rẹ̀ bismillahi lẹ́dí láyàdúrù ọmọ ìṣmi ìṣe ń fẹ̀lá wà láàfi sàmá wà wà sẹ̀mí yìí máa wí gbólóhùn yìí lóòrèkóòrè wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta láàárọ̀ wí bẹ́ẹ̀ nírọ̀lẹ́ àbọ̀ ọlọ́run bọ́ mọ́ bẹ pẹ̀lú rẹ máa rántí ọlọ́run ọba subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billahi alil azim máa rántí ọlọ́run ọba pẹ̀lú ẹnu rẹ rántí rẹ pẹ̀lú sí ọwọ́ rẹ rántí rẹ pẹ̀lú ọkàn rẹ rántí rẹ pẹ̀lú gbogbo tọ́lọ́wọ́n ọba ọba àlékè ọlá fún kò wá wò gbésí ayé rẹ bí ó ṣe wá dáa tó kò wá wò gbésí ayé rẹ mi tí ó parí sí ó dirí tọrọ ọmọ ọbẹ nípò alààyè gẹ́gẹ́ bí àdìsí anabi sallallahu alaihi wa alihi wa sallam tó fi dáhùn sọ fún wa yìí pé mathalu alladhi yashkuru rabbahu walladhi la yashkuru ẹni tí àpẹẹrẹ ẹni tí ń rántí ọlọ́run àtẹni tí ó kì í rántí ọlọ́run masalu li hayyi wal mayyit ó gẹ́gẹ́ bí àpẹẹrẹ òkú àtàlàyé ẹni tí ń rántí ọlọ́run bẹ nípò alààyè ẹni tí ó ọlọ́run bẹ nípò òkú ẹdìrí ẹni tí ń rántí ọlọ́run bẹ nípò òkú ẹni tí ń rántí ọlọ́run bẹ nípò alààyè èèyàn ọ̀nà àkọ́kọ́ nù tó lè fi rí dùnú má retí dùnú kan lẹ́dùn ẹnìkan tó bá rí látọ̀dọ̀ Allah bọ́kọ bá látara àyàwó lòun mọ retí dùnú ìrọ́lẹ̀ ń pa fúnra yín bíyàwó bá látara ọkọ lòun retí dùnú ìrọ́lẹ̀ ń pa fúnra yín tẹ́ bá fi rí dùnú láàrin ara yín ẹ lọ wo kẹ́yìn wò ẹ fi tọlọ́hun ṣe ló jẹ́ kẹ́ rí dùnú tẹ́ rí láàrin ara yín tó já sí pé ìgbésí ayé tí máa ti ń bẹ tí ó bá ti sí ti tọlọ́run ọba níbẹ̀ tí ó bá ti sí ìrántí ọlọ́run ọba nínú àwọn ọkàn méjèèjì yẹn ẹ̀yin ọmọ ìyá mi ìdààmú náà ni ó máa ṣẹlẹ̀ nínú ìgbésí ayé wọn kọ́nà kó so ẹnì kọ̀ọ̀kan wa kó níbi ká dààmú nínú ìgbésí ilé ayé eléyìí wà very important nínú life wa láti mójútó wípé bá ṣe nípayọ̀ ọlọ́run ọba bó ṣe tó àti bó ṣe yẹ ìgbésí ẹlẹ́ẹ̀kejì òun náà ni àtẹ́ni bìjísmíkà ọ̀nà tó gbà tó mọ̀ fi rí dùnú òun náà ni pé take care of your body take care of your body mójútó àwọn èkìrí ara rẹ mójútó àwọn èkìrí ara rẹ mójútẹ́mí rẹ mọ ohun tó dáa fún ọ mọ ohun tí ò dáa fún ẹ mọ ohun tó yẹ ọ mọ ohun tí ò ṣe kíni mọ ohun tó lẹ́tọ̀ọ́ sí ohun tó yẹ kó o ṣe ohun tó yẹ kó o mójútó mọ́ fúnra rẹ̀ ń tí ó yẹ kó mójútó mọ́ fúnra rẹ̀ ń tẹ́ ẹ kó rí kó fojú fò mọ́ ń tí ó yẹ kó fojú fò mọ́ àtẹ́ni bejismic take care of your body mójútó ìkìrí ara rẹ̀ mójútó ojú rẹ̀ mójútó etí rẹ̀ mójútó ẹ̀mí rẹ̀ mójútó àwọn ara rẹ̀ mójútó oríṣiríṣi ìgbésẹ̀ tó ń gbénú sẹ̀mí ilé ayé mójútó àwọn nǹkan tó ń ṣe fi làákàyè rẹ̀ jọ fòfin ọlọ́wọ́n ọba ọba àlekè ọlá tó ti fi lé látẹnu ànábì sallallahu alaihi wa alihi wa sallam fi jọ ìgbésí ayé rẹ kọ́ wá rí rìsọ́ọ̀tì tí ayé ò mú dání wá fún wa nítorí pé láì mójútó àwọn ìsẹ̀mí rẹ láì mójútó kiri ara rẹ láì mójútó àwọn bá sí ara rẹ wọ́n gangan fún alára rẹ ò lè rí dùnú ìdùnnú wo ló ń bẹ láyé àríyàn mẹ́rin ló ti fẹ́ rí dùnú ìwọ gan ni kó gbìyànjú láti máa dára rẹ nínú dùn nítorí pé inú sọ́ọ̀tù nìsá Quran chapter four verse number twenty nine ọlọ́run ní wàlá tẹ́kítúlù ànfúsákùn inna Allaha kana bikum rahima ọlọ́run ní wàlá tẹ́kítúlù ànfúsákùn ẹ mọ́ fi rònú ẹ mọ́ fi para yín mọ́ gbóògùn jẹ mọ́ ba ìkìrí ẹ̀ràn ara rẹ jẹ́ mọ́ jẹjẹkújẹ sínú àgọ́ ara rẹ kọ bá lè mọ rí dùnú ẹ̀yin ọmọ ìyá mi ọ̀pọ̀lọpọ̀ wa lé tọ́kọ́nú sòro tọkọ̀ tí ọ̀ jáde mọ́ ìjẹkújẹ ni àmójútẹ́mi ara wa àmójútà láàáfíà ara wa àbí ẹ̀mọ̀pá láàáfíà jowó lọ ni ẹ̀mọ̀ pé tálàáfíà bá wà lára ọpọlọ rẹ̀ ó sọ̀kalẹ̀ ọkàn rẹ̀ ó balẹ̀ mójútẹ́mi rẹ̀ kọtẹ̀ tó mójútẹ́mi ẹlẹ́mìí ọ̀rẹ́ mi rẹ̀ tọ́jú sí tọ́jú ẹ̀mí ẹlẹ́mìí la hawla wala quwwata illa billahi al ẹlẹ́gbẹ́ ẹni tẹ́bi ń pa tí sì fẹ́ lómi ló ń jẹ ibi sì ń pa òun lábẹ́ òfin ẹ̀sìn kọ́kọ́ mójútẹ́mi ara rẹ náà wá sí àwọn mójútẹ́mi míì tó bá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ sọ gbogbo tó mọ̀ pé yóò má láfíà wá sínú àgọ́ ara rẹ ni ó ṣe gbogbo ìgbésẹ̀ tó mọ̀ pé yóò mọ̀ má láfíà wá sínú àgọ́ ara rẹ òun ni ó ṣe mọ́ lọ fa ìdààmú kan tó yẹ pé tó bá yọ wù ẹ́ lẹ́wù yóò di onífìlà ọ̀wá níríbì kan tó fẹ́ yà sí gbogbo ara rẹ̀ ló ti wá di àgọ́ àìsàn ààrẹ ti wá ráyè nínú ìgbésí ayé rẹ̀ tẹ́lẹ̀dà á sì sọ pé wà látẹ́kùtùlú àǹfúsàkún ẹ má para yín wọ́ọ̀dù ẹ má tọ́lọ́wọ́n bá sọ yìí má jẹun tí ó kó bá ọ má mu tí ó kó bá ọ má sọ̀rọ̀ tí ó kó bá ọ mọ́nìrìn tí ó pa ọ lára gbogbo tí ó mú àlàáfíà rẹ di wọ́gọwọ́gọ tí ó mú di fíafíà lágọ̀ ara rẹ òfin ẹ̀sìn Islam ní pé ẹ má débẹ̀ tẹ́ bá fẹ́ mọ rí dùnú kọ̀sọ́nà tá a fẹ́ gbà rí dùnú ju pé ká mójútó àwọn àyè tí mò ń sọ wọ̀nyí lọ torítọ̀ ọba ti rí dùnú wọ́n ní ẹlọ́kẹ̀ mọ́ àfẹ́tì gbésí ayé rẹ ẹlẹ́gbẹ́ ìwọ tó ń bínú sẹ́nìkan ni ìwọ tó ń bínú ẹ̀gán lọ́wọ́ àfẹ́tì sẹ̀mí ayé rẹ ẹni tó ń bínú sí ọ̀sọ́ pé káyé ọmọ dàá fún mọ́ náà ìbínú tiẹ̀ kò dí orí ọlọ́run ọba kù lára ẹ̀ náà òun tọ́lọ́run tún lóun jẹ́ láyé ọlọ́run ti ṣe fóun ìpín tí ọlọ́run ti fún ìbínú tí ó lè pa kò lè ṣe gíní kò lè pa dáadáa tọ́lọ́run bọ́bá àlékẹ́ ọlá tó ní ó dì rẹ́ wọ́n ní kọ́ mọ́ para látara oore tọ́lọ́run bọ́bá àlékẹ́ ọlá tó ṣe fẹ́nìkẹ́ tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ tójú tiẹ̀ lọ wala taqtulu anfusakum ẹ má kó bẹ́mi ara yín ẹ má kó bá láàfin ara yín inna Allaha kana bikum rahima dájájú ọlọ́run ọba aláàánú ló jẹ́ fún yín oníkẹ́ni fún yín la hawla wala quwwata illa billahil aliyyil azim ọlọ́run ní oníkẹ́ lòun jẹ́ fún àwa èèyàn ẹ má kó bára yín lénìí ẹ wo bá ṣe kó bára wa ẹ wo àkóbá tí ọgọ̀rọ̀ ẹlòmíì ṣe fúnra lára ẹ nínú sẹ̀mí ilé ayé ẹ̀ ọ jẹjẹkújẹ jẹjẹkújẹ náà ni ayé fi padà bàjẹ́ mọ́ ọlá ọwá dẹ̀ tọ́já sí wípé ẹwọ ẹ̀dàkùn ẹ mi kí n tẹ gbádùn gbà tí wọ́n sì ń sọ fún pé mọ́jẹtọ̀ mọ́jẹlé sọ́ra sọ́ra ọ̀gbọ́ ọlọ́run sọ nínú sọ́ọ̀tù Baqara chapter two verse number 168 ọlọ́run ni yá ayúwa nasu kulu mimma fil ardi halalan tayyiba wala tattabi'u khutuwati shaytan innahu lakum aduwwun mubin ọlọ́run ọba ní pé yá ayúwà náà gbogbo ẹ̀yin èèyàn o kullu mimma fil ardi ní halalan tayyiba ohun tó da tó sẹ̀tọ́ ni ẹ jẹ sára yín lórí ilẹ̀ tẹ́ bá fẹ́ mọ rí dùnú gbogbo ẹni tó bá fẹ́ nísinmi fún sẹ̀mí ayé tiẹ̀ lára lẹ́yìn ìgbà tó ń bá ń rántí ọlọ́run ọba àdékè ọlá ní ọmọ rántí òun àfi kó o pẹ̀lẹ́ pẹ̀lú tó fi ṣe kíni tó lò sí àgọ́ ara rẹ̀ tọ̀hún òkè ibẹnu tìyín òkè ibẹnu eléyìí kò sí ohun tó lè para kò sí kírìmù tí o lè fi para rẹ̀ kírìmù oríṣi mẹ́jọ o lè pápọ̀ sójú kan náà ó wá pa gbogbo ẹ̀pọ̀ tán ó wá lò lọ́mọ ọrún ráì ó wá ti láyé débì kan gbogbo àwọ̀ ara rẹ̀ ló ti bàjẹ́ ha ẹlòmí a máa lọ a máa gábẹ́rẹ́ pé kóhun ó lè tóbi ẹlòmíì a máa máa sọ ara rẹ̀ la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wa alihi wa sallam ọlọ́run bọba àlékè ọlá ó ní pé ohun tó dáa lórí ilẹ̀ òun ní ẹ fi sọ̀sọ́ ohun tó dáa ní ẹ jẹ nígbà tó mú kírímù mẹ́rin omú márùn-ún wá pa gbogbo ẹ̀pọ̀ sójú kan náà lérò pé kí wọ́n lè lẹ́wà kí wọ́n lè pupa ah òun ní bọ̀ wáyẹn òun ní ṣe kìíní yẹn ọ̀wá ti débìkan nínú ayé àwọ̀rẹ́ ti ń káàtì ojú rẹ̀ ti ń jóná gbogbo awọ ẹ̀kẹ́ ló ti hun ẹwà ọ̀hún o lójọ ọdún méjìlá àbọ́dún mẹ́ta ẹwà tó yẹ kó ti títí títí títí tí èdàsíkò gbó ọ̀wọ̀n pé gbogbo ẹ̀ńtẹ́ yẹn tọ́lọ́n bá ní kẹ́mì yóò ẹ mọ́ rí wọ́síwọ́sí ní bí ẹ̀yìn bí ẹ̀yìn tí wọ́n ti bó òpó rẹ̀ láha ajónámọ́kú láha olówọ̀lá kù wọ́ta gbogbo ohun tó wọ́n fi ń sakọ ọjà ọwà kanú rẹ̀ ọlọ́run bá ní pé ẹmọ́ hẹra tí wọ́n náà bá fẹ́ mọ gbádùn sẹ̀mí ilé ayé àfikọ́ ọmọ nísinmi àfikọ́ ọmọ ṣe kíni kọ́ ọmọ fúnra rẹ àwọn ìkìrí ara rẹ ní nǹkan tó dáa àtẹ́ni bejismic take care of your body mójútó ara rẹ mo fi pakúpa para wọ́n mú mú kú mú lẹ́nu wọ́n fọ́fàkúfà sẹ́nu wọ́n fọ́kàfúkà símú mo jẹjẹkújẹ fi rẹ̀ lọ́kàn balẹ̀ gbóhun tó ń wá náà lọ́lọ́run lè ṣe fún ẹ̀ tí a lo kírímù tẹ́ gbogbo etí rẹ ló ti wá padà wá ń di dúdú padà Allah wọ́n tẹ́ pé ohun tó náà wọ́n bá ṣe fún ọ tẹ́lẹ̀ mi tó dán sí mi bí aláwọ̀ dúdú náà ni ọwá fọ́ọ̀sì ara rẹ bí àfi dandan dandan kí wọ́n sáà di pupa ó sì di pupa yẹn lọ ṣètọ́ ni gbé ọlọ́bá yìí mútó rẹ̀ kẹ̀ já ọlẹ́ ní bus stop ni ọlọ́run wá lò tí ì dé bus stop tèmi tó mọ̀ fíbu wá sáà kìyàmọ̀ mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n òjò náà ni gbogbo àwọn ọkùnrin tí wọ́n rí ọ lánàá tí wọ́n ń pè ọ́ àwọn náà wọ́n ń kọjá níwájú rẹ̀ tí wọ́n pè ọ́ wọlé ni àbíwọ̀ ọkùnrin tó ń lutí àbíwọ̀ ọkùnrin tó dírún gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀ ń kẹ́ àfẹ́tì láìfù yìí ni yàtọ̀ sí pé ẹkú bẹ́ẹ̀ lòmíì tó wà lára ìfẹ́tì tó lágbára jù ní ọ̀kọ̀ọ̀kọ̀ ṣẹlẹ̀ ní kẹ́mì yìí ó lọ ọgùn ọlọ́wọ́ bá ní yá ayúwa náà yìí yàn ohun tó dáa tó wà lórí ilẹ̀ ni ẹ fi sẹ́nu ohun tó dáa tó wà lórí ilẹ̀ ni ẹ wọ̀ ohun tó dáa tó wà lórí ilẹ̀ ni ẹ fi para ẹ mọ̀ fi ìpakúpa para ìwọ nìkan ọ̀fẹ́ wẹ́ ọ̀sẹ̀ bí oríṣi mẹ́rin àbí márùn ló ti mix pọ̀ náà ó sì ń wí ọṣẹ awọ rẹ̀ sì ń sí tawọ̀ rẹ̀ sì ń tẹ́ gbogbo ọwọ́ rẹ̀ báyìí ló pupa sọ́wọ́ tán ọ̀padà jónẹ́gbẹ̀yìn náà ni ọ̀padà dúdú náà ni ara rẹ̀ wá di pátì pátì pátì pátì ẹmọ ìyá mi ẹ dákun ẹjẹ́ àwògbésí ayé tá ń lò bá ń sí ìhẹ́ra wa lé mọ̀ ta bá fẹ́ mọ rí dùnú lọ́sàn ta fẹ́ mọ rí dùnú lóru wàlọ́hí mójútẹ́mi rẹ̀ mójútá láàfí ara rẹ̀ o mọ́ fa orùn burúkú símú inú ilé rẹ̀ ni wọ́n wọ̀ wọ́n bàgbẹ́ ẹ̀yin obìnrin ọmọ rẹ̀ ó yàgbẹ́ tó ń mú pápásì ó tó ti gbẹ̀ ti wà ń bẹ̀ ó dinú kíní kíní nígbèrí bẹ́ẹ̀ di bẹ́ẹ̀ ọkọ wọlé ọmọ fọwọ́ fẹ́ mú ìwọ gangan àláfíà ò torí rẹ mọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọbú ti bá tẹ̀lú mi ìjẹ́bẹ bá wọnú yàrá rẹ̀ lẹ́ẹ̀kẹ́ ẹ̀ lè mí ẹ̀ lè fi mọ́ lélẹ̀ ọlọ́run bá ní pé ń tọ́ dáa lórí ilẹ̀ ń ní ẹ jẹ́ òun tó dá lórí ilẹ̀ òun ni ẹ fi para wọ́n dá lórí ilẹ̀ òun ni ẹ mú wọ́n kó bára rẹ torí pé nínú kọ́ ọmọ ọbẹ nínú ẹni tí ọmọ ìfọ̀kànbalẹ̀ lómi tọ́lọ́hun dá sí ńlọlọ́hun ọba sọ fún ẹ yìí o ẹ tèrè ọlọ́hun ọba ní pé wala tattabi khutuwati shaytan ẹ má tẹ̀lé orípa èṣù orípa èṣù ara tẹ́ ń bó wọ̀nyí orípa èṣù níbẹ̀ ń ṣe ń bóra yìí èyí tẹ́ ń lò ní kírímù èyí tẹ́ ń lò lọ́sẹ̀ yìí orípa ní torí pé iná ulakun adóhù mú bí ọ̀tá tó fojú hàn fún yín ọlọ́run ọlọ́sẹ̀ yìí pé ara tí mo fún ọgọ́ yi inú sọ́tù nìsá Quran chapter 4 verse number 1 16 117 118 ó lè one twenty 121 ṣẹ̀tọ́nù gbogbo òlérí rẹ̀ ti ń bẹ́ ń bẹ̀ tí ń sọ yí pé kódà mọ̀ sọ páwọn rẹ̀ pé mọ mélòó ẹ̀dá nínú àwọn aláwọ̀ funfun lẹ́rí pé ọtẹ̀ wá wòjọ́ kan wípé ẹjẹ́ káà ní ó ṣe kírìmù yìí káwá pàápọ̀ tàbá wá pàápọ̀ tán a wà fi fèsì pé báwọn Áfíríkà ṣe dúdú tí wọ́n ń dẹ́yẹn àwa náà fẹ́ dúdú ká máa dẹ́bẹ̀ àfi èyí tẹ́bà pé ìtọ́ba jẹ́ Black America òun tún máa ṣe kíni yóò tún máa lo nǹkan tí àwọ̀ rẹ̀ ọmọ fi dán lórí dúdú yẹn tínú rẹ̀ sì tún dùn sí wà bíbà yìí lọ́kùnrin wa lóbìnrin wa

kó sí ẹnì kọ̀ọ̀kan wa lólóríire iná wúlákùnmọ́ adóhùn mubin ṣètọ́ni ọ̀tá tó fojú hàn ní fún yín ẹ sọ́ra láti mú lọ́rẹ̀ẹ́ inú sọ́tù fatir one thirty five verse number six ọlọ́ni iná ṣẹ́ntọ́nà làkún adóhùn fatahizu adúnwá iná máa yẹ́dìhùn ìsìbáhùn líyẹ̀kùnú min asahabin sáyìn ọlọ́run bọba àlékè ọlá ó ní inna shaytana lakum adùn dájúdájú ṣètọ́ ni ọ̀tá ni fún yín kò ní jẹ́ kẹ́ lálàáfíà nínú sẹ̀mí ilé ayé yín oríṣiríṣi nǹkan burúkú ní ọmọ ọkọ yín yọ kọ yín lọ́rọ̀ burúkú yọ kọ yín níṣe burúkú yọ kọ yín níwà burúkú bí kẹ́ wú síra yín o fatahisu aduwa èyí tó wá fi lóore jù fẹ́yìn náà ni pé mú lọ́ta ẹ mọ́ bá a ṣe kẹ́ bá a jèrè sẹ̀mí ilé ayé yín innama yad'u hizbahun dájúdájú ṣaitan yìí máa pe àwọn èèyàn rẹ̀ àwọn ọmọlẹ́yìn rẹ̀ lọ síbi wípé èèyàn ọmọ ìyá mi níbi tí wọ́n ti gbé dìjọ́ rẹ̀ ṣaitan ni yọ́ mọ̀ pé lọ síbi tẹ́sí gbé dọmọlẹ́yìn rẹ̀ yọ́ mọ̀ pé yad'u hizbahu yọ́ mọ̀ pé lọ síbi tẹ́sí gbé sí kíni tẹ́sí gbé di ọmọlẹ́yìn rẹ̀ liyakuna min asahabi sa'id kó lè bá sọ́yìn lọ́mọ náà ó lè bá sọ ní dẹni tí ó wọ náà gbére àtẹ̀mí àtẹnukọ̀ọ̀kan wa mọ́sí wa lọ́mọlẹ́yìn ṣaitan la'anatullahi alayhi ẹ̀yọ́ mọ̀ ìyá mi ẹ máa bá mi ká lọ tí a bá tún wo ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta lórí tọ́píkì wa ìní òun náà ni uktub masha'arak uktub masha'arak gbogbo ẹni tó bá fẹ́ nísẹ̀mí tí àlàáfíà ọmọ ọbẹ pẹ̀lú sẹ̀mí yẹn nínú ilé ayé ó gbọ́dọ̀ mójútó ohun tí mo fẹ́ kọ yìí ẹlẹ́ẹ̀kẹta yìí náà ó gbọ́dọ̀ mójútó òun náà kí ni òun náà ni kíyàn ọmọ ọkọ gbogbo nǹkan kọmọkọlẹ̀ kí gbogbo nǹkan tíyàn fẹ́ ṣe nínú ìgbésí ayé èèyàn kọmọlákọlẹ̀ gbogbo tíyàn bá ti ń kọ́lẹ̀ yìí máa mú ìdùnnú wá báyàn láyé àwọn èdè èèyàn àkọ́kọ́ àdámọ̀ wa ni pé a máa gbàgbé nǹkan nígbàtá àti ìlówó lọ́wọ́ a lè máa sọ pé wọ́n lọ́n tó bá ṣe báyìí ah báyìí ní ń ṣe báyìí ní ń ṣe ìgbà tó ń ṣe lérí yẹn lọ́rí kọlẹ̀ ìgbà tó ń ṣe lérí yẹn lọ́rí kọlẹ̀ ìgbà lábá dé padà síbi tó kọlẹ̀ kọ lọ pé lérí yẹn tó bá fẹ́ kí ìfọ̀kànbalẹ̀ ó tiẹ̀ àìmọ́ máa kọ ó ṣokùnfà ohun tí máa jẹ́ kí ìdààmú báyàn crash down your feelings gbogbo ohun tó ń bá ń feel nínú sẹ̀mí ilé ayé rẹ máa kọ wọ́n lẹ̀ náà mo fẹ́ ṣe báyìí mo ń gbèrò nǹkan báyìí máa kọ wọ́n lẹ̀ kìí jẹ́ kí pressure ó pọ̀ lórí ẹ̀ nínú sẹ̀mí ilé ayé torí pé ohun tá à ń fi orí wá lọ́pọ̀lọpọ̀ ọgbà ìsábà máa sá lọ ìsábà máa sá lọ ọlọ́run ọba ọba àlékè ọlá gan ẹ̀rí pé ńgbà tí ń sọ̀rọ̀ ogún pínpín inú sọ́ọ̀tù nìsa chapter four verse number eleven ọlọ́run ọba ní mímbáàdì wà sí ìyá tí yóò sí bí a áó dẹ́yìn ó ní lẹ́yìn ìgbà tí ẹ bá ti yanjú àsọ́ọ̀lẹ̀ níbi ohun tó kù sọ àsọ́ọ̀lẹ̀ ń bíbà yìí àkọsílẹ̀ òkú nínú sẹ̀mílẹ̀ ayé a gbọ́dọ̀ lákọọ́lẹ̀ lórí gbogbo nǹkan bá a yáwó lọ́wọ́ èèyàn ká kọ́ọ́lẹ̀ síbi kan bá a ṣàdéhùn pẹ̀lú èèyàn ká kọ́ọ́lẹ̀ síbi kan rí àkọọ́lẹ̀ yẹn ó wá pẹ́jù láàrin ọjọ́ kẹta kámọ yẹ̀ wò pé mo mọ̀ ṣàdéhùn nǹkan báyìí nígbàtí kìíní ti dé jẹ́ kí n lọ pàdéhùn torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí nǹkan bá dọ́wọ́ èèyàn tán èyí ń rántí àdéhùn tó ṣe kíni tó ṣe mọ́ kìí sì jẹ́ kí èèyàn orí dùn ìmọ̀ sokùnfà ohun tí máa dènà dùnú ẹni dínà tó ẹgbẹ́ kó tó ṣàdéhùn rò dáadáa kó tó sọ nǹkan rú dáadáa ohun tó ń bá ń fè nínú láìfù tọmọ pé wọ́n fẹ́ ṣe kọ́lẹ̀ wọ́n wá yẹ àkọ́lẹ̀ yẹn wò wọ́n wò ó gẹ́gẹ́ bí àwọn àfọ olùmọ̀kẹ́ ti sọ nínú tíra wọn táǹpì tíra ẹni kìtàbù àdábùl muta'allimin kìtàbù àdábùl muta'allimin tíra àwọn tíra àwọn olùmọ̀ tó kó àwọn ẹ̀kọ́ tó pọ̀ sínú. Si àdáàbùlì mùtàlìmí wọ́n ní ma kú ti bà kọ́ra gbogbo tí èyàn bá kọ́ọ́lẹ̀ èyàn máa ń rí kà gbogbo tí bá náà bá padà sídìí ẹ̀ ó wà o lè sálọ látara ọ̀pọ̀lọpọ̀ tẹ́ẹ̀ bá gbé kinní kan sórí nìsín yí pé máa ṣe títí ọ̀túnla tí kinní yẹn tọrọ mẹ́ta márùn míì bá gorí ẹ̀ tọ́ ọ̀bá rẹ̀ ní ọ létí ò lè rántí mọ́ tọ́ ọ̀bá fi rántí ó lè tọdún kan tásìkò tó ọ fẹ́ ségi ó ti lọ tẹ́ẹ̀ bá fẹ́ mọ wà ní pòṣíṣẹ́ ẹni tí inú rí ọmọ dùn tí ó sì mọ rí fọkànbalẹ̀ àfikọ́ mọ ní àkọsílẹ̀ àwọn nǹkan kọ̀ọ̀kan tínú rẹ̀ ń dùn sínú sẹ̀mílẹ̀ ayé fìdéètì wọn tiwọn ó lè mọ̀ fi mọ̀ pé aburú leléyìí ìgbọ́dọ̀ débi eléyìí mọ́ dáadáa leléyìí mo fẹ́ sí wọn a gbọ́dọ̀ leléyìí nínú sẹ̀mílẹ̀ ayé wa inú àwọn nǹkan tí ó tún jẹ́ ká máa rí dùnú nínú sẹ̀mílẹ̀ ayé wa òun náà ni pé dáàmà yẹ́rìbùk máa gbé kalẹ̀ mú tí ọ̀dá sí ọlójú gẹ́gẹ́ bí àdísà Ànábì sallallahu alaihi wasallam tó ní dáàmà yerbuk ilà màálà yerbuk gbé sílẹ̀ ohun tí ò ń ṣe èméjì nípa rẹ̀ tí ò dá sí ọ lójú kọ́ ọ lọ síbi ètò ṣe kíni tó kílíẹ̀ sí ẹ tó bá fẹ́ nísìn nínú ayé tó bá fẹ́ mọ rí dùnú gbogbo àwọn ọ̀rọ̀ tí ó ti dá sí ọ lójú kò díẹ̀ bíbẹ̀ ẹ̀kọ́ jojoojúmọ́ lèèyàn mọ̀ fi rìn ìbànújẹ́ nù gbésí ayé yìí tó bá ti já sí wípé gbogbo ọ̀rọ̀ gbogbo àwọn nǹkan ní ẹ ti wò wípé òun gbọ́dọ̀ sọ wọ́n òun gbọ́dọ̀ ṣe wọ́n òun gbọ́dọ̀ fà wọ́n a gbọ́dọ̀ wélé a gbọ́dọ̀ wítọ̀ tí ò sì dá sí yẹn lójú èyàn padà kó sínú ìbànújẹ́ èyàn kó sínú ìbànújẹ́ kò ní ìdí pé wọ́n sẹ̀ fìbànújẹ́ yẹn wáyàn rí fún alárìyẹn náà lèyàn fọ ara èèyàn fà wá anabi sallallahu alaihi wa alihi wa sallam ní pé mo tọ́ dá sí ọ lójú ni ó lọ díẹ̀ èyí tí ò dá sí ọ lójú kò mẹ́ ọ̀nà tá a gbà tá a fi rí dùnú nílé ayé tá a wà yìí òun náà ni pé ká máa lọ síbi nǹkan tí ò dá wa lójú torí tá à bá ń sọ ohun tí ò dá wa lójú ń láti fẹnu wa jàmbé èèyàn láti fẹnu wa kọlọ lọ́hùn láti fẹnu wa yẹ̀yẹ́ ànẹ́bì látara pé kò sí kí ni kò dá wa lójú láṣẹ́ kàfíì kò sí èméjì níbi yún ó dásíwá lójú pé gbogbo tí ọ̀rọ̀ tí ó dásíwá lójú ah ọmọ wọ́n pé ah mo rò wípé ah mo rò pé o rò pé kí ni so àwọn ilé ìfi hàn wá nínú ìgbésí ayé ọmọ èdè ènìyàn wípé àti lọ́sàn wa àti lóru wa ibi ìdí nǹkan tó bá ti kàn wá tàbí tó dá sí wa lójú òní ká máa lọ táà bá ń ṣe léyìí a mọ̀ ní kinní kẹta ń pè ní ìdùnnú nínú sẹ̀mílẹ̀ ayé wa ṣùgbọ́n lópin ìgbà tó bá já sí wípé àti ohun tọ́kàn àti ohun tí ọkàn ló ń kẹnu rẹ bọ̀ wọn lọ ń fọ ara rẹ fàbánújẹ́ o oríṣiríṣi ìṣòro ló sì máa ní nínú sẹ̀mílẹ̀ ayé tí ò ń lò abẹ́lọ́wọ́n bá kọ́ sàlékún àánú rẹ̀ lórí ẹnìkọ̀ọ̀kan wa kọ́mọ yọ wá kò níbi ohun tí ọkàn wa lọ síbi ohun tọ́kàn wa nínú sẹ̀mí ayé wa ní ti dáadáa wala la hawla wala quwwata illa billahi al-azim ara àwọn nǹkan tó já sí wípé yóò tún jẹ́ ká ní ìfọ̀kànbalẹ̀ nínú sẹ̀mí ilé ayé tèmi àti yín wà ń bẹ̀ yìí tí í ṣe ẹlẹ́ẹ̀karùn-ún point number five òun náà ní ká nítẹ́ lọ́rùn pẹ̀lú ìpín tọ́lọ́run fún wa ìnítẹ́ lọ́rùn pẹ̀lú tọ́lọ́run fún ẹ kọ́ ọmọ wẹ̀sìn ẹlẹ́sìn sáré kọ́ ọmọ bá last dance gbogbo ẹ̀dá tí ó bá ti nítẹ́ lọ́rùn pẹ̀lú ìpín tọ́lọ́run ọba fún kò ní rí dùnú ara rẹ̀ oúnjẹ ò lè rí pọ́lọ̀un tẹ́ ẹ̀sọ́ rẹ̀ kan fún un débi tí ọ̀bẹ́ nìkan dúpẹ́ orí tọ́lọ̀un se fún ẹni kọ̀ọ̀kan nínú sẹ̀mí ilé ayé ló gbọ́dọ̀ mọ́ rírí rírì wípé ọlọ́run Allah subhanahu wa ta'ala òun náà léyìn pàtàkì ọ̀tà òun náà lọ́rẹ ẹgbọn tọ́lọ̀un wí ni ó níwà la'in dhakartum la'azidannakum wa la'in kafartum Allahu Akbar ọlọ́run bá ń tẹ bá dúpẹ́ oore tí mo ṣe fún yín èyí tó fún ilé ìtọ́ dájú yẹn lọ ṣùgbọ́n tẹ bá wá dúpẹ́ rẹ̀ ẹ jẹ ìyà kan tẹ́nìkan jẹ́rí ẹ̀rí mímọ̀ ohun tọ́lọ́run fún ẹ lóore ibẹ̀ lára ohun tó jẹ́ kó rí dùnú nínú sẹ̀mí ilé ayé rẹ̀ sẹ́rí ojú rẹ̀ padà sínú ìdílé rẹ̀ sẹ́rí ojú rẹ̀ padà sára àwọn ọmọ rẹ̀ sẹ́rí ojú rẹ padà sínú ẹnu sẹ́ rẹ sẹ́rí òye rẹ padà sínú tó ń bá pàdé lójúmọ́ ẹmọ ìyá mi sẹ́rí gbogbo làákàyè rẹ sínú tọ́lọ́run ní kọmọ fi lóṣẹ̀mí ó rí pọ́ ọmọ bọ́ra rẹ lẹ́ni tí ọmọ dúpẹ́ ni ṣùgbọ́n tó ń bá wà ń wo ẹlòmíì tó ju ẹ lọ tó ń bá ń wo ẹlòmíì ẹmọ ìyá mi tọ́lọ́lá ju ẹ lọ o ní pẹ́ tí èṣubú wọ́gàn tó wà ní rídùnú nínú sẹ̀mí ilé ayé ìwọ́gàn fún rẹ̀ tọrọ ọmọ bára rẹ nínú ẹ tó yẹ pé ìrònú yẹn náà ni ọmọ fi hẹrẹ léèmọ̀ tí ó sì ní í ṣe ìpín tiẹ̀ àkókò tiẹ̀ ó lè mọ́ tí ì tó kódà possibility wà pẹ́ẹ́pẹ́ ni tí wọ́n ń wò pó nílé ní wọ́n lè padà tó wá ní jù lọ lọ́la ẹni tó jìnà sí ọ bí sámà ṣe jìnà sílẹ̀ yẹn òun náà ni ó tún wá padà wá gbé fóònù nọ́mbà tí ó sì wọ ọkàn tóun náà sì ti fìgbà kan ní kọjá èyí tọ́lọ́run ṣe fún wọn mọ́ lóore dúpẹ́ fún la àṣìdánẹ́kùn yóò tún fò mí ìkún fún ẹ gbogbo ẹni tí ó bá ti nítẹ́lọ́rùn nínú sẹ̀mí ayé kò lè rí dùnú nínú sẹ̀mí ayé tí ń lò jojoojúmọ́ ní ọmọ kúra rẹ̀ sínú ìbànújẹ́ torí pé ẹrù tí ò nílé ẹrù lọ́lọ́wọ́n pé kí wọ́n mọ̀ dìlé lórí nítẹ́lọ́rùn kódà bíbí bá ń pọ́ nítẹ́lọ́rùn tọ́ ọba ti rí tó tún sẹ́kù mọ̀ ọ̀bẹ̀lẹ́ ní tó nítẹ́lọ́rùn bíbẹ̀ ẹ̀kọ́ tọ́ ọba ti nítẹ́lọ́rùn àti rí dùnú rẹ láyé ọwọ́n o ò lè rí o torí pé ìtẹ́lọ́rùn ti ẹ òun ni ó ṣokùnfà dùnú sínú ìgbésí ayé rẹ̀ ẹlòmí ń bẹ wàhálà ní ọfà àárọ̀ ṣe yọ́fọ̀sán ṣe ìyá ó ṣe bàbá ó ṣe ọlọ́run wá pé àwọn ọmọ tẹ́ bí àwọn ni wọ́n wá ṣẹ̀ṣẹ̀ wá ara yín lẹ̀ lọ́wọ́ ohun tẹ́yìn ń béèrè fún yẹn la hawla wala quwwata illa billah ẹ̀yin ẹ wo iye ọdún tí ìyá fi jìyà ẹ wo iye ọdún tí bàbá fi jẹ ìyá ọlọ́run wá ṣe wá ní káwọn ọmọ kí wọ́n wá ara ìyá lẹ̀ kí wọ́n wá ara bàbá lẹ̀ lọ́dún mélòó sọ́dún mélòó ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí wọ́n bá nítẹ́ lọ́rùn pẹ̀lú ìpín tọ́lọ́run bá fún wọn nínú sẹ̀mí ilé ayé wọ́n ó sinmi ilé ayé wọ́n tún sinmi nínú sàárè tí ẹ̀ bá fẹ́ mọ bẹ lọ́wọ́ ara rẹ̀ tí ò fẹ́ sí lọ́wọ́ lọ́wọ́ kọlọ̀ nítẹ̀lọ́rùn nínú sẹ̀mí ayé ẹ̀ ṣùgbọ́n tó bá ti wá nítẹ̀lọ́rùn nínú sẹ̀mí ilé ayé rẹ̀ ọwọ́ lọ́wọ́ lọ́mọ ọbẹ̀ o fìtínẹ̀ tó sì mọ báyìí ọ̀pọ̀ ìtẹ́lọ́rùn ní kọ lọ rẹ̀ ní tó bá ti nítẹ̀lọ́rùn gbogbo orí ọlọ́run sí fún ọ torí pé tọ́lọ̀ bá kúkú tí ni yóò pọ̀ yóò padà wá pọ̀ ẹnìkí ò lè dádó bọ́lọ̀ bá sì ní kò ní pọ̀ ni kọ̀sẹ́ni tí ò ní ọpọ̀ ìtẹ́lọ́rùn yẹn ó wà very important nínú sẹ̀mílì ayé tọ́já sí pé tẹ́ẹ̀dá bá ti ní ó ti ní ìkíní kẹta ń pè ní happiness ìdùnnú kódà ohun tó jẹ́ oúnjẹ àgbà jùlọ òun nìtẹ́lọ́rùn ohun tó jẹ́ oúnjẹ ọ̀dọ́ jùlọ òun nìtẹ́lọ́rùn ohun tó jẹ́ oúnjẹ ọkùnrin jùlọ tó jẹ́ tóbìnrin jùlọ ìtẹ́lọ́rùn ni o ìtẹ́lọ́rùn ni o tí ó bá ti nítẹ́lọ́rùn tí ọkàn jù ààrẹ ti pọ̀ ju tẹ́lẹ́gbẹ́ rẹ̀ lọ ẹ̀mọ̀ ìyá mi òun náà ni ó kò bá o kò sì ní gbádùn sẹ́mi mi ṣe ń wọlé síbí yọmọ wọlé sọ́hùn mo tẹ́sẹ̀ bí nàbáyé nàzárì kò ní dóńbì kan bí ṣe ń lọ bẹ́ẹ̀ ni ọmọ ọbọ̀ látara pé kí ni kò nítẹ́lọ́rùn ẹjá ní tẹ́lọ́rùn pẹ̀lú ọlọ́run ọba wa ọba àlékẹ́ ọlá ọba tọ́já sí pé òun ló ní gbogbo nǹkan lánìtàn tí sì pín nǹkan fáwọn ẹrú ẹ̀ bọ́bá ṣe fẹ́ nínú sẹ̀mí ilé ayé ẹ̀yàn mọ̀ ìyá mi ara nǹkan tá ní tá ní ìdùnnú nínú sẹ̀mí ilé ayé wa òun ni yí pé gbogbo nǹkan pátá tó bá ti ṣẹlẹ̀ sí wa ẹjá mọ̀ gbàpọ́lọ́run ló ń ṣe gbogbo ẹni tó bá fẹ́ rí dùn nínú sẹ̀mí ilé ayé rẹ̀ tí ó bá ti gbà pé gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ sí òǹkọ̀sẹ̀ yẹn ọlọ́run lójoojúmọ́ lò ní nísìnyí wàláì èyí tó ṣẹlẹ̀ sí ọ lẹ́nu òwò rẹ èyí tó ṣẹlẹ̀ lẹ́nu iṣẹ́ tó ń ṣe èyí tó ṣẹlẹ̀ nínú ilé rẹ èyí tó ṣẹlẹ̀ sí ọ́nú orílẹ̀-èdè rẹ èyí tó ṣẹlẹ̀ sí ọ káàkiri orí ilẹ̀ ọ̀nà tí gbà sí fi ṣẹlẹ̀ sí yàn èyí tó ṣẹlẹ̀ sí ọ nínú àgọ́ ara rẹ náà mọ́ fi jú ẹ̀dá kankan gbàpọ́ lọ́wọ́n ọba lọ́wọ́ à ń bẹ ọ̀nà ẹ̀dùnú rẹ ò jù bẹ́ẹ̀ lọ ẹn ṣùgbọ́n ọlọ́bì kan wọ́n ní ìyá alágbádá lọ́wọ́ ń bẹ́ chapter two verse one fifty five one fifty six ọlọ́run ti sọ pé òun ò ní fi wá lọ́rùn lẹ̀ sọ́ọ̀tùlẹ̀ ankabuti Quran twenty nine verse number two to three ọlọ́run ti lóhùn ní fi wá lọ́rùn lẹ̀ náà tẹ́lẹ̀ sọ́ọ̀tù Baqarah chapter number two verse number thirty thirty one thirty two olùwé to thirty six ọlọ́run ti lóhùn ní fi wá lọ́rùn lẹ̀ náà tẹ́lẹ̀ àbí ìgbà tọ́lọ́run bá sọ pé ó ní ahibi tó bá dùn kúmọ̀lẹ̀ bá dùn àtò ẹ mọ̀ lórí ilẹ̀ kápá kẹ́ ọmọ ọba pákẹ́ sọ̀tá ẹ mọ̀ bára yín pò lórí ilẹ̀ tó bá ti wá gbà pé ọlọ́run ọba nìkan ní bẹ́ndì gbogbo ohun tí ń dà ọ́ láàmú o ti rí dùnú he o ti rí happiness nínú sẹ̀mílẹ̀ ayé ṣùgbọ́n tí nǹkan bá ń ṣẹlẹ̀ sí ọ tó o bá lè fi gbà yí pọ́ lọ́wọ́n ọba ní bẹ́ńbẹ́ tí nǹkan ń ṣẹlẹ̀ sí ọ ní ti dáadáa tó o lè dúpẹ́ rẹ̀ lọ́sọ́dọ̀ ọlọ́wọ́n ọba inú ìbànújẹ́ ló sì ń bẹ kódà tí abọ́ bá lu abọ́ kẹ́lẹ́ náà yóò dẹ́lẹ́jẹ̀ rúru tírẹ̀yìn onígbádùn sẹ̀mí ilé ayé ló fìdá wípé gbogbo nǹkan tí èèyàn ò bá ṣe pátá kéèyàn máa fi ẹ̀mí yẹn kéèyàn gbà pọ́ lọ́wọ́n ọba ní bẹ ní díẹ̀ tí ń ṣe fún yàn ó bá jẹ́kú ni o àbójẹ́rìn gbà pọ́ lọ́wọ́n ní ṣe gbà pọ́ lọ́wọ́n ní ṣe ọ̀nà tá a fi ní ìdùnnú nínú sẹ̀mí ilé ayé wa ọ̀nà kẹfà ń bẹ nìyẹn tábà ti gbà pé gbogbo pátá ẹ̀wù ńgbà tí ó parí gbogbo ọ̀rọ̀ àdánwò mo lè fẹ́ bí dányàn mo lè fẹ̀rù bíbá ọmọ ọmọ kú iṣẹ́ ọba jẹ́ gbogbo ẹ̀ pátápátá ẹwà gbọ́n tó wá sọ olúwa bá sèrè sọ̀bìrí wà bá mi fáwọn ní sùúrù ní ròdùnú alẹ́dínà ìsá àṣọ ọba tí kọlu inna lillahi wa inna ilayhi raji'un ìgbésí ayé wa gbọ́dọ̀ dúró lórí pé àtúntò tó dé tọ́pa wá according to surah chapter two verse number one fifty six ọ̀pá wá lẹ́kún ni o ọ̀pá wá lẹ́rin ni o kágbà pátọ́dọ̀ ọlọ́run lẹ́kún ti wá ibẹ̀ náà ló lè téèyàn bá ti fà lámọ̀rí rẹ̀ lébẹ̀ yẹn kò lè ní ìsinmi kò lè rí dùn nínú sẹ̀mí ayé rẹ̀ ìwọ̀nba tó bá ní òní tó yóò mọ̀ wá sáré tí ò lè ṣe kíni tí ò lè bá títí tí ó fi jáde kó láyé torí tí ọ̀bá sínú ìpín rẹ̀ náà tẹ́lẹ̀ ò lè bá a ń tó bá sì wà ní ìpín rẹ̀ ọmọ sí yóò sì mọ bọ́ sí àwọn ẹlẹgbẹ́ rẹ̀ tó tún bá lẹ́nu òwò yẹn gan tún máa mọ àwòwá pé ah, ẹdún oníbọ̀n lágbájá sí ń ṣe rí níbi táwọn lọ tí wọ́n ṣubú wọ́kẹ̀ kọjá bẹ́ẹ̀ gẹ́gẹ́ bíi pé kódà ó bí kéèyàn sùn kó jí kó sùn lálàáfíà kó tún jí lálàáfíà kí ló fà ọlọ́run ti lọ gbàbẹ̀ kọjá tíyàn bá ti ṣe pẹ̀lẹ́ fún sẹ̀mí ẹ̀ la hawla wala quwwata illa billahil azim ìṣòro ń bẹ́ẹ̀ o wallahi ìṣòro ń bẹ́ẹ̀ ọ dáa kọjá sí pé ogun tí ń bá ń ṣẹlẹ̀ sí wa ọkàn ni o ó dùn ní o kágbà pé Allah ní bẹ́ẹ̀ díẹ̀ ọ̀nà tá a gbà tá a fi mọ orí dùnú nínú sẹ̀mí ilé ayé wa òun nìyẹn nínú àwọn ọ̀nà míì tó ẹ̀nà ẹlẹ́ẹ̀keje tá a lè gbà tá tún lè máa fi rí dùnú nínú sẹ̀mí ilé ayé wa òun ni ká mọ sọ ara wa láti mọ kẹnubọ ọ̀rọ̀ ọlọ́rọ̀ òun ni ká mọ sọ ara wa láti mọ tọpinpin ara wa láti mọ kẹnubọ àṣírí ìkọ̀kọ̀ ẹnìkọ̀ọ̀kan torí pé ọlọ́run bọba ti sọ kalẹ̀ nínú Al-Qur'an nìkèrè inú suratu Hujurat Quran chapter number forty nine ayé ẹlẹ́ẹ̀kọkànlá títí dé ẹlẹ́ẹ̀kejìlá ọlọ́run wà látàjẹ́sàsù ẹ ti rí ẹ mọ́ tọpinpin ara yín ẹ mọ́ pera yín lórúkọ burúkú mọ́ kẹnugbọ́ àlámọ̀rí ìgbésí ayé ẹnìkan èyí tí wọ́n bá fi lù ẹ́ gan tó dá sí lọ́nà táyé wọn fi dáa ni mọ́ kọ́ wọn lọ́nà táyé wọn fi bàjẹ́ tàbá fẹ́ mọ rídùn nínú sẹ̀mí ilé ayé wa àfi kémi àti ẹnìkọ̀ọ̀kan wa torí ohun tí ń sọ yìí wàláhì ohun tó balẹ̀ ayé jẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí nìyẹn a mọ̀ sọ̀rọ̀ ara wa níbàjẹ́ gbogbo tí wọ́n bá ti ń sọ̀rọ̀ èèyàn níbàjẹ́ ìbùkún ọlọ́run ọba mọ́ wọn bẹ̀ àti lọ síwájú wọn mọ́ ń lọ ọlẹ̀ ẹ̀ òbí tá a bára wa dé kódà níbi tí wọ́n bá ti mọ́ ń sọ̀rọ̀ ara wọn níbàjẹ́ tí wọ́n bá ti mọ́ ń pẹ̀gìn ara wọn wọn èyí sábà láàánú ara wọn ẹ wo ní orílẹ̀-èdè wa ẹ wo ní Yorùbá ẹ wo àwùjọ wa ẹ wo ẹ̀dẹ̀dẹ̀ wa ìyàwó sọ̀rọ̀ ọkọ rẹ̀ pẹ̀lú ẹ̀gàn ọkọ sọ̀rọ̀ ìyàwó rẹ̀ pẹ̀lú ẹ̀gàn wọ́n mọ̀ kẹnu bọ́lẹ̀ ẹ dákun gbogbo tí wọ́n máa ti ń ṣe lé ìpápátá ìdùnnú èsì pẹ̀lú wọn inú ilé wọn ètò wọn ní nísinmi la hawla wala quwwata ẹ̀wù tọ́lọ́run bá ń sọ fún wa ẹ̀wù bí sí ń ṣe dédé làákàì ọ̀rọ̀ ni ẹmọ́tọ̀ pípin ara yín ẹ sì mọ́ pera yín lórúkọ burúkú ń téèyàn ò fi sọ́ra rẹ̀ mọ́ pé mẹ́ẹ̀ bá tún sọ́ra ìlú kọkókọ gan ẹ tún tún ṣe pé òun tó pera yẹ yóò dáa ń pera rẹ̀ ní kílá ń pera rẹ̀ ní gúngò àkọ́dáa eléyìí ó mọ̀ fi hàn wá yí pé tá a bá lè mójútó yí pé ká mọ̀ kẹnu bọ̀rọ̀ bí ò sí lẹ́tọ̀ọ́ òun ni ó jẹ́ kí ìdùnnú wa kó mọ pọ̀ sínú ìgbésí ayé wa táwọn bá ń ṣe léyìí láàrin àwùjọ lágbájá tọ̀ èmi ò ní ìkẹ́kẹ́ tí mo fẹ́ sọ jù níbi ọ̀rọ̀ tó sọ sílẹ̀ o ju wípé sàṣe sùúrù ni tọ́rọ̀ tí ọ̀rìn sí ọtán ni wọ́n kẹ̀ gbé ó sì níwọ̀n dájọ́ lọ wọ́n gangan o lè rí fọ̀kànbá nínú sẹ̀mí ilé ayé látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run dákun sáà fi gbogbo aláyàbalẹ̀ o ọlọ́run mọ́ dààmú wa o ọlọ́lá ilá ahílọ́lá gbogbo bí ẹnì kọ̀ọ̀kan wá kù sí ọlọ́run sá tún wa ṣe sàlékún gbígbàdúrà fẹ́ni kọ̀ọ̀kan wa ọlá subhanaka wa bihamdi ashhadu an la ilaha ant astaghfiruka wa atubu ilayk títí ìjọ mẹ́jọ táwọn fi pàdé ọlọ́run jẹ́ la hawla wala quwwata illa wassalamu alaikum wa rahmatullahi